bẹ́ẹ̀ dẹ̀rẹ́ ẹ àwa náà a wà lálàáfíà ẹ gbogbo lẹ́ńkọ́ ṣàlàáfíà náà ni gbogbo yín náà wà a lọ́wọ́ Elédùmarè ọba mi ọba òkè tó jẹ́ ká máa wà ní àlàáfíà mo ti ń kí yín pé ẹ àmójúbà ètò ọ̀rọ̀ àṣẹ lọ́jọ́ tèmi bá ti sọ pé ọ̀rọ̀ àṣẹ ẹ ti mọ̀ yín pé bàbá mi nínú Olúwa àwọn náà ti wà níkàlẹ̀ nìyẹn ta ni mo wá ń sọ yìí ẹ evangelist Israel akínwándé bàbá ọ̀rọ̀ àṣẹ fúnra wọn wọ́n ti wá ń kàlẹ̀ báyìí ẹ̀hẹ́n ti wọ̀n pé ìyanu ti bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ nìyẹn gbogbogbò ọjọ́ pípẹ́ ó ti bẹ̀rẹ̀ sí ní fẹsẹ̀fẹ́ nìyẹn bá mi ẹ kú. Hmm, àǹtí ọlá <laughs> ẹ rọra òkè yín o ọlọ́run á wà pẹ̀lú yín mo pa láṣẹ wípé nínú ọdún two yìí hmm. gbogbo ogun tí ayé ti ń bá yín fà lọ́jọ́ tó ti pẹ́ lẹ́nìí Mm. ó máa dópin ah, ó máa dópin ah, iléeṣẹ́ Kaftan TV mo mm. gbàdúrà lórúkọ Jésù ẹ máa lọ síwájú ah, ẹ lókèlókè lẹ máa fọhùn láàárọ̀ yìí mo kí gbogbo àwọn ènìyàn tó ń gbọ́ wa tó tẹ́tí sí wa lọ́sàn yìí wípé mm. ohun gbogbo tí ayé ti tó ti dá dúró nínú ayé yín lẹ́nìí mo sọ̀rọ̀ àṣẹ wípé ó yá kó bẹ̀rẹ̀ sí ní fọhùn ọlọ́run tó ń pè ní èmi ni. Mm ìwé psalm one twenty verse seven ó ní ó rán ọ̀rọ̀ rẹ̀ ó sì mú wọn lára dá mm. ọ̀rọ̀ àṣẹ jáde láàárọ̀ ẹ̀ níbi tí sátánì ti dèyìn mọ́lẹ̀ bóyá ìsàn ló fi dèyìn mọ́lẹ̀ bóyá iṣẹ́ yín ló dá dúró ọ̀rọ̀ àṣẹ jáde láàárọ̀ ẹ̀ lórúkọ mm. jésù ó yá ọ̀run kó tú yín sílẹ̀. àmì jésù ẹ eh, àǹtí ọlá nítorí àkókò kí ni ohun tọ́lọ́run rán wa láti sọ láàárọ̀ ẹ̀ hmm. ó ní wípé òun hmm. náà òyìnbó ń pè wọ́n ní divine olóyìnbó ó sọ yìí pé divine authority that is pé ọ̀rọ̀ àṣẹ láti òkè wá hmm. divine authority hmm. ọ̀rọ̀ àṣẹ láti òkè wá nǹkan tí ọlọ́run fẹ́ bá wa sọ láàárọ̀ yìí nìyẹn hmm. kí ni nǹkan tá à ń pè ní ọ̀rọ̀ àṣẹ láti òkè wá tàbí ọ̀rọ̀ láti òkè wá tá a bá wọnú bíbélì láti inú ìwé bíbélì wa genesis tá a ẹ bá mi ṣí ìwé yẹn sí genesis chapter one verse three nǹkan tó sọ ń bẹ̀ bíbélì jẹ́ kó yé wa pé ọlọ́run ní àtìkọ́kọ́ ṣe ni ayé àti ọ̀run ló ti wà ọlọ́run sì sọ fún ìmọ́lẹ̀ ó kọ̀ pa àṣẹ ni ó ní jẹ́ kí ìmọ́lẹ̀ kí ó wà nǹkan tó sọ ń bẹ̀ yẹn nìyẹn ó ní jẹ́ kí ìmọ́lẹ̀ kí ó wà ọ̀rọ̀ ni ọ̀rọ̀ la fi dá ayé ọ̀rọ̀ ni nípa ọ̀rọ̀ ni ọlọ́run dẹ̀ sọ ọ̀rọ̀ yẹn mm. ó dẹ̀ ní jẹ́ kí ìmọ́lẹ̀ kó wà eléyìí ni ọ̀rọ̀ láti òkè wá hmm. eléyìí ni ọ̀rọ̀ ọlọ́run hmm. ọ̀rọ̀ tí ọlọ́run sọ instantly kò sí argument hmm. kò sí pé ẹ jẹ́ ká ṣe ètò ẹ jẹ́ ká immediately ó sì rí bẹ́ẹ̀ ìmọ́lẹ̀ dẹ̀ wà ìmọ́lẹ̀ wà ó ní jẹ́ kí ìmọ́lẹ̀ kó wà ìmọ́lẹ̀ dẹ̀ wà mo gbàdúrà fún gbogbo àwọn tó ń wò mí láàárọ̀ yìí lọ́sàn-án yìí òun ni wípé níbo ni sátánì ti ọ̀rọ̀ wo ni sátánì ti fi dá ayé yín dúró hmm. èmi sọ ọ̀rọ̀ nínú ọlọ́run láàárọ̀ ìlọ́sàn yìí wípé kí ìmọ́lẹ̀ kó wà. Ah, mi jésù. antiola tí ìmọ́lẹ̀ bá ti dé òkùnkùn máa ń faradà nǹkan kan ṣẹlẹ̀ nígbà tí ayé ayé wà ní júújú júújú hmm. júújú yẹn ni wípé kò ní mímì hmm. júújú yẹn ni wípé gbogbo òkùnkùn èyí ò lè wá ní òkùnkùn kó rí nǹkan kan àǹtíọ́lá kò pọ́síbù èèyàn ò lè rí nǹkan kan ṣùgbọ́n nígbà tí ọlọ́run sọ̀rọ̀ ó ní jẹ́ kí ìmọ́lẹ̀ wà ọ̀rọ̀ ni hmm. èyí sì ni ọ̀rọ̀ tí ò lè yí padà ọ̀rọ̀ tí ò lè yí padà immediately ìmọ́lẹ̀ dẹ̀ wà hmm. àwọn ayé àwọn ènìyàn tó ń wò mí mo pa á láṣẹ hmm. níbi tí òkùnkùn ti ń ṣe ìjọba tẹ́lẹ̀ ìmọ́lẹ̀ ọlọ́run kó bẹ̀rẹ̀ sí ṣe ìjọba ìmọ́lẹ̀ ọlọ́run kó bẹ̀rẹ̀ sí í ṣe ìjọba kí ni nǹkan tó ń pè ní ọ̀rọ̀ láti òkè wá hmm. eléyìí ni ọ̀rọ̀ ọlọ́run ọlọ́run sọ ọ̀rọ̀ fúnra ara rẹ̀ hmm. ó dẹ̀ ń wá sí ìmúṣẹ nínú ìwé psalm psalm hmm. thirty three verse five ó sọ nǹkan kan bẹ̀ ó ní òun ọlọ́run á sì sọ̀rọ̀ ohunkóhun tó bá sì sọ á dúró ohun tí ọlọ́run bá ti sọ ó máa dúró bẹ́ẹ̀ ló ṣe máa rí ọlọ́run ò sọ̀rọ̀ kó yí padà nítorí pé ọlọ́run ò kì í ṣe ènìyàn ènìyàn ló lè sọ̀rọ̀ kó sọ pé òun yí padà mm. ṣùgbọ́n ohun tí ọlọ́run bá ti sọ ó máa wá sí ìmúṣẹ mm. kí lọ́lọ́run sọ nípa tiẹ̀ láàárọ̀ yìí ní tó ọlọ́run ní kí n sọ fún yín láàárọ̀ yìí ni wípé ohun tí sàtáànì ti dọwọ́rú nínú ayé yín òun mm. ọlọ́run máa tún tò. àmín jésù. èyí túmọ̀ sí wípé kí ni nǹkan rere tó ti ń fọ̀hún nú ayé ẹ tẹ́lẹ̀ hmm. tí sàtáni dá ọ̀rọ̀ ọlọ́run la máa fi pè padà nítorí pé òun ni ọ̀rọ̀ ọ̀rọ̀ gbénú ọmọ ènìyàn fọ́hùn hmm. ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀ ohun tó bá ti pè ní ọ̀rọ̀ látòkè wá òun ni ọ̀rọ̀ ọlọ́run hmm. ọ̀rọ̀ ọlọ́run la fi dá ayé òun ni jẹ́ kí ìmọ́lẹ̀ kí ó wà ìmọ́lẹ̀ ṣe kí ni ó sì wà ọ̀rọ̀ ni. bẹ́ẹ̀ ọ̀rọ̀ ni balógun ọ̀hún mm. nínú ìwé Matthew mm. Matthew chapter eight balógun ọ̀rún ó wá bá Jésù ó dẹ̀ mọ̀ pé Jésù ọmọ Ọlọ́run ní í ṣe mm. ó dẹ̀ mọ̀ pé òun gọ́gọ́ lọ̀rọ̀ òun lọ̀rọ̀ ó ní sọ kìkì ọ̀rọ̀ kan nínú ìwé Matthew yẹn chapter eight tá ti kà from verse one to ten ó ní sọ kìkì ọ̀rọ̀ ó mọ̀ ó ní Jésù ṣe ẹ̀sìn sọ fún ó ní pé mo bísí o ó ní pé mo ń ṣiṣẹ́ ìránṣẹ́ lọ́wọ́ máa nìṣó ó ní nòó ó ní òòtú ẹni tóun lè sọ pé kó wá sílé òun ta ni òun ó ní ṣùgbọ́n sọ kìkì ọ̀rọ̀ kan mm. that means pé ọ̀rọ̀ it doesn't mind wherever you are mm. kò síbi tó lè tó o lè wò wà kò sí bó ṣe lè tó o mm. lè má jẹ́ nǹkan kan ṣùgbọ́n ọ̀rọ̀ ó tó kó yí ayé ènìyàn padà ni sà ọ̀rọ̀ tó láti yí ayé ènìyàn padà Antiola ẹgbẹ́ ilé ọ̀rọ̀ olúwa ni kò ń ṣe ọ̀rọ̀ ènìyàn ọ̀rọ̀ olúwa ó ní ọ̀rọ̀ ọlọ́run ó fa igi kédárì ya ọ̀rọ̀ olúwa ló ń jẹ́ bẹ́ẹ̀ èyí túmọ̀ sí pé ọ̀rọ̀ ọlọ́run láti ọ̀rọ̀ láti òkè wá ó lè tú ó lè kò sí nǹkan tí ọ̀rọ̀ ọlọ́run ò lè ṣe hmm. ó kìkì ọ̀rọ̀ kan hmm. mo sọ kìkì ọ̀rọ̀ kan sí gbogbo ayé àwọn ènìyàn tó ń wò mí báyìí èmi ò fẹ́ mọ ọjọ́ tó ti pẹ́ hmm. tó ti wà nínú ìṣòro yẹn èmi ò fẹ́ mọ ìgbà tó eh. ti ń bá fà á ṣùgbọ́n ohun tí mo gbọ́ ni wípé hmm. lónìí nítorí pé ọ̀rọ̀ olúwa hmm. ó jáde sí ẹ eh. lónìí ó yá ogun yẹn ṣẹ́ ah, mo ní lónìí ohun tó ń dojúkọ tó dàbí pé ìrìn àjò ayé rẹ dojúrú ohun tó ń dojúkọ tó dàbí pé kò yí ẹ mọ́ ohun tó ń dojúkọ tó dàbí wípé kò sí ọ̀nà mọ́ ọ̀rọ̀ olúwa jáde lọ́sàn-án yìí wípé lónìí ó mm. dojú tó. àmín jésù. èyí túmọ̀ sí wípé ọ̀rọ̀ láti òkè wá mm. ó ń tú ayé ẹ̀dá ènìyàn ṣe èyí túmọ̀ sí wípé ọ̀rọ̀ láti òkè wá ó lè yí ìgbésí ayé ènìyàn padà sí rere èmi ò wá mọ ọ̀nà tó ti ń gbé gbà ó mm. mi ò mọrú ọ̀rọ̀ tó ti ń gbọ́ tẹ́lẹ̀ o mm. ṣùgbọ́n balógun ọ̀hún yẹn ó sọ wípé ṣáàsọ kìkì ọ̀rọ̀ kan mm. pé ọmọ ọ̀dọ̀ òun tó wà nílé tó ń ṣe àìsàn ó ní ìgbàgbọ́ nínú ọ̀rọ̀ jésù Anjola ó ní ìgbàgbọ́ nínú ọ̀rọ̀ jésù ohun kan lè mú ọ̀rọ̀ wá kó ṣẹ sínú ayé ènìyàn ní ọ̀rọ̀ láti òkè wá ni mo sọ kò ń ṣe ọ̀rọ̀ èèyàn kò ń ṣe ọ̀rọ̀ èèyàn òun kọ́ lè mú wa òun ní ìgbàgbọ́ balógun ọ̀hún yẹn ìkọ̀kọ̀ tó ṣẹlẹ̀ ní pé ó ní ìgbàgbọ́ ó ní ìgbàgbọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́rọ̀ mi lọ́sàn-án ìtẹ́ ní ìgbàgbọ́ èmi sọ ọ̀rọ̀ láti orí ìtẹ́ wá èyí tó jẹ́ pé ọ̀rọ̀ olúwa ọ̀rọ̀ ìṣẹ̀dá hmm. ọ̀rọ̀ láti ìbẹ̀rẹ̀ wá lórúkọ jésù kí ni sátánì gbà lọ́wọ́ ẹ̀ kí ni nǹkan tó sọnù lọ́wọ́ ẹ pẹ̀lú àṣì ọ̀rọ̀ lórúkọ Jésù lónìí ó dá padà. àmì Jésù. ẹ̀mí mímọ́ dá padà fún ẹ. àmì Jésù. nítorí pé ọ̀rọ̀ Olúwa ni. bẹ́ẹ̀ni sà. kí ni nǹkan tó ti sọnù lọ́jọ́ tó ti pẹ́ àìmọye àwọn èèyàn wọ́n ti sọ mm. àǹfààní nù mm. àìmọye àwọn èèyàn wọ́n ti sọ ògo nù àìmọye àwọn èèyàn wọ́n ti sọ iṣẹ́ rere nù ṣùgbọ́n ọ̀rọ̀ Olúwa ó sì ń bẹ síbẹ̀ hmm. orin yẹn ó ní sọ̀rọ̀ olúwa mi sọ̀rọ̀ sọ̀rọ̀ kógo mi ọ̀rọ̀ ọlọ́run ló lè mú ògo ayé ènìyàn kó búyọ bíbélì sọ pé kì í ṣe nípa ipá kì í ṣe nípa agbára nípa ọ̀rọ̀ ọlọ́run ni ọ̀rọ̀ náà jáde sí ọlọ́sàn yìí wípé hmm. níbo ni a fi ọ̀rọ̀ dìé mọ́ wọ́n ń fi ọ̀rọ̀ dèèyàn wọ́n fi ọ̀rọ̀ de yan wọ́n pe orúkọ èèyàn wọ́n pè sínú àgádágodo eh. wọ́n pè báyìí wọ́n á dẹ̀ dé pa láti ìgbà yẹn ẹni yẹn ò rí nǹkan rẹ ṣe mọ́ eh. èmi sọ ọ̀rọ̀ adẹ́dà báyìí níbo ni sàtánì di ayé rẹ mọ́ kí ni sàtánì gbà lọ́wọ́ ẹ̀ eh, ògo wo ni sàtánì ti bò mọ́lẹ̀ nípa ọ̀rọ̀ lónìí lórúkọ Jésù á fi ọ̀rọ̀ tú ẹ sílẹ̀ mo ní a fi ọ̀rọ̀ tú ẹ sílẹ̀. àmì jésù. kí ni mò ń sọ. yes sir. ní àti àtẹkẹ́kọ́ ṣe ni hmm. ọ̀rọ̀ wà hmm. ọ̀rọ̀ náà ó ń gbénu ọmọ ènìyàn ó fọhùn kábíyèsí ọlọ́run sọ ọ̀rọ̀ hmm. ọlọ́run tún ń lo èèyàn láti sọ̀rọ̀ jáde ọlọ́run ṣe kíni ó sọ ọ̀rọ̀ ó tún ń lo ènìyàn láti sọ̀rọ̀ jáde kí ni mò ń sọ ni wípé balógun ọ̀hún yẹn mm. ó ti wò ó pé alágbára ènìyàn ni jésù mm. kò nílò láti wá dáwọ́lé orí òun kò nílò láti sọ pé oògùn kan ló prescribe hmm. ọ̀rọ̀ ló ó ní sọ kìkì ọ̀rọ̀ kan sọ kìkì ọ̀rọ̀ kìkì only one word ọ̀rọ̀ kan ti tó fún ìwà nígbésí ayé tá a wà. Hmm. That's it. One word is enough our word. Only one word ọ̀rọ̀ kan sọ. So, kìkì it doesn't matter i don't want to know mi ò fẹ́ mọ iye ọdún tó ti wà nínú ìṣòro yẹn mi ò fẹ́ mọ iye ọdún tó ti wà lójú kan hmm. pétérù hmm. lẹ́nu ọ̀nà géètì dáradára yẹn hmm. at the beautiful gate arọ yẹn ti wà ń bẹ̀ lọ́jọ́ tó ti pẹ́ ó wá ń wò pé àwọn eléyìí wọ́n gbọ́ bàtà àwọn eléyìí wọ́n nígò àwọn eléyìí wọ́n lè fóun lówó owó tóun máa fi jẹun for the whole day. Mm wọn ò dẹ̀ mọ̀ wípé agbára ọ̀rọ̀ wà nínú wọn nǹkan tó gbé tó wà nínú wọn ó ní agbára eh, èèyàn kan ń wò mí èmi ò mọ ìṣòro tó wà nínú ayé rẹ lọ́jọ́ tó ti pẹ́ lónìí ọ̀rọ̀ jáde ọ̀rọ̀ olúwa gbé ẹ jáde kúrò ah, níbẹ̀ nítorí pé kí ni mm. ọ̀rọ̀ olúwa ó ní agbára ọ̀rọ̀ rẹ̀ àṣẹ ni ọ̀rọ̀ rẹ̀ ó ń dáni nídè mm. ọ̀rọ̀ rẹ̀ ó ń túni sílẹ̀ pétérù wò ó ní wò wá o ó ní silver or gold we have no ó ní gold àti wúrà a ò ní ṣùgbọ́n ohun tí a ní a fi fún ẹ pé ní orúkọ jésù èyí ni pé àṣẹ tó wà nínú ọ̀rọ̀ yẹn ni jésù mm. àṣẹ tó wà nínú ọ̀rọ̀ yẹn ó ní jésù ó ní ní orúkọ jésù dídé ẹni tó ti wà ń bẹ̀ lọ́jọ́ tó ti pẹ́ kò lè jẹ mm. kò lè dámu hmm. kò lè dáṣe nǹkan kan àfi kò sí kò lè ṣiṣẹ́ fúnra rẹ̀ kó fọwọ́ rẹ̀ kó fi kó nǹkan jọ tí ò bá tí ì tọrọ kò tí ì lè jẹ ṣùgbọ́n níjọ́ yẹn kíní yẹn níjọ́ yẹn gangan mm. ìṣẹ́gun dé bá yí ẹ̀ èmi ń gbàdúrà fún gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí mi ò mọ bí tí sàtáànì ti dá ẹ dúró mi ò mọ bí tí sàtáànì ti dá ẹ gúnlẹ̀ ó ní ó ní ẹ̀tọ́ sí ẹnu ọ̀nà dáradára eh. ṣùgbọ́n kò lẹ́tọ̀ọ́ láti wọnú ibẹ̀ eh. èyí ló ń pè ní ìdádúró ìdádúró hmm. níbo ni sátánì ti dá ayé rẹ dúró tó o bá ti rí àmì ṣe lónìí hmm. ọlọ́run ọlọ́run ọlọ́run ti gbogbo ipá àti agbára ń bẹ lọ́wọ́ rẹ̀ ó tú ẹ sílẹ̀ ìdádúró hmm. lẹ́nu ọ̀nà dáradára kò ní àyè láti wọnú bẹ̀ ṣùgbọ́n nígbà tí ọ̀rọ̀ jáde ege bó ṣá Anjola ọ̀rọ̀ jáde bí ọ̀rọ̀ ṣe jẹ́ ó pé jáde ó ní ohun góòlù or silver àwa ò ní ṣùgbọ́n ohun tí a ní mo fi mm. fún ẹ ní orúkọ jésù dídé lẹ́sẹ̀kẹsẹ̀ mm. eléyìí òun ṣe yí pé wọ́n ṣe máa tí dókítà ó máa prescribe oògùn fún yàn mm. a ní wàá lò láàárọ̀ wàá lò lọ́sàn-án wàá lò lálẹ́ kò ń ṣe bí eléyìí wàá ẹ fọ́jọ́ mẹ́wàá fọ́sẹ̀ kan <laughs> fóṣù kan wàá ní kó máa practice ẹ̀ wàá ní kó lọ ṣe tẹratẹ́rẹ́sì wàá ní kó lọ ṣe ọ̀rọ̀ yìí ní kíákíá ní lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ gbọ́ eléyìí hmm. kí ni níbo ni ìṣòro yẹn wà níbo ni àìsàn yẹn wà níbo ni ìrora yẹn wà níbo ni ìríra yẹn wà àṣẹ jáde báyìí lórúkọ Jésù ó yẹ bá ìwòsàn ah, níbo ni Sátánì ti dìé mọ́ níbo ni sátánì di ẹ mọ́ àṣẹ jáde báyìí lórúkọ jésù ó yẹ gba ìtúsílẹ̀ ní kíákíá pétérù kọ sọ̀rọ̀ yẹn ó ní hmm. dídé ó dìde hmm. lójú ẹsẹ̀ ẹni tó ti wà ń bẹ fún àìmọye ọdún hmm. àìmọye ọdún àìpa àwọn èèyàn ló ti mọ̀ lójijì ó ṣe kí ni ó dìde àǹtíọ́lá kí ni gbogbo tí sátánì ti fi di àwọn èèyàn mọ́lẹ̀ ẹni tó yẹ kó máa sáré wá eh, dẹni tó ń rá agagaba àyàkàdàbà lẹ́ni lórúkọ jésù gbogbo ẹ̀yin tẹ́ rí àmì ẹ̀ ṣe ẹ máa dìde ọ̀rọ̀ olúwa ni lórúkọ jésù ó yá ẹ dìde pétérù sọ fún ó ní ó yá mm. ó ní silver mm. tàbí wúrà mm. a ò ní ṣùgbọ́n ohun tí a ní kí ni nǹkan tó ní wọ́n ní ọ̀rọ̀ olúwa wọ́n ní àṣẹ àṣẹ olúwa lẹ́nu agbára ọlọ́run bẹ nínú wọn ó ní ohun tí a ní mo fi fún ó ní ní kíákíá ó dẹ̀ dìde àṣẹ ọ̀rọ̀ ni àṣẹ mm. ọ̀rọ̀ yẹn náà ní ẹlẹ́ oh, wípé níbikíbi tó wà mm. ohunkóhun tí sàtáànì tó ti lè dàrú mọ́ ẹ lọ́wọ́ ẹlòmíì ohun tó ti mọ̀ ṣe hmm. ó wá ti wá dìtàn hmm. a máa ní à ní seven years ago a hmm. máa sọ eight years ago nígbà tóun ṣe ń jóun tóun ṣe ń jórúkọ òun ah, wọ́n ti gbà á lọ́wọ́ ẹ̀ wọ́n ti ayé ti ayé ayé ti ayé ti mú ìgbà ẹ̀ ó ti ó ti ó ti dá padà sẹ́yìn hmm. ọ̀rọ̀ olúwa jáde láàárọ̀ ìsí ẹ wípé wàá tún dìde lọ́tún ju bó ṣe wà tẹ́lẹ̀ lọ lórúkọ jésù ó yá lọ dìde nítorí pé àṣẹ olúwa ni ọ̀rọ̀ olúwa ọ̀rọ̀ láti òkè wá ni hmm. kò ń ṣe ọ̀rọ̀ ènìyàn ọ̀rọ̀ ènìyàn lásán kọ́ ni hmm. pétérù sọ ọ̀rọ̀ látòkè wá ni ọ̀rọ̀ láti òkè wá ni kò ń hmm. ṣe ọ̀rọ̀ ènìyàn hmm. ọ̀rọ̀ látòkè wá ni nítorí pé ọ̀rọ̀ yẹn wá látòkè hmm. ọ̀rọ̀ gbénú ọmọ ènìyàn fọhùn ó fọhùn ọ̀rọ̀ yẹn láti inú wá ọ̀rọ̀ olúwa sì wá sí ìmúṣẹ ọ̀rọ̀ olúwa jáde láàárọ̀ yìí ó jáde lọ́sàn yìí gbogbo ẹ̀yin tẹ́ ń wo ètò yìí láti ìsìn lọ mm. gbogbo nǹkan tí sàtáànì dá dúró gbogbo ìṣerere tí sàtáànì dá dúró mm. gbogbo ẹ̀tọ́ tí sàtáànì ti gbọ̀dọ̀nà mm. gbogbo ipò tó yẹ kó o ti wà tí sàtáànì dìnnà yẹn tó o bá ti rà mí ṣe gbogbo ibi tó o wà ọ̀rọ̀ olúwa jáde ẹ̀tọ́ ẹ lọ́jọ́ tó ti pẹ́ ó yá lọ gbà á. mi jésù. Mhm. Ah. ọ̀rọ̀ olúwa jáde láàárọ̀ yìí ah. gbogbo ohunkóhun ohunkóhun tó ń dá tó ń mú ẹ táwọn èèyàn fi ń dìnnà yẹn o mm. fẹ́ gba visa ẹlòmíì nítorí visa yìí mm. kò sí ọdún tí ò kí ń lọ attend ẹlòmíì láàrin ọdún kan ó ti lọ for twenty fifteen times. Hmm pé wọ́n ṣà máa lọ appear eh. wọ́n máa deny wọ́n máa appear wọ́n máa deny wọ́n ṣà àṣẹ ọ̀rọ̀ jáde bó o ti ń lọ the mm. next one tó máa lọ lórúkọ jésù wọn máa accept yẹ. àmì jésù. nítorí pé ọ̀rọ̀ olúwa ni. bẹ́ẹ̀ ni. ọ̀rọ̀ olúwa ni. Mm. ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé báyìí wípé mm. níbi tá a ti kọ ẹ ẹlòmíì àìmọye ìgbà ló máa máa lọ fún interview interview wo ni o ṣe tán níbo ni o ti ṣe interview tán nítorí pé wọ́n ti fi nǹkan kan sí lára hmm. kí ni nǹkan tó fi wọ́n ti fi ìbòjú ayé wọ́n ti fi bò ó hmm. kò síbi tó máa dé òbúkọ́dé òórùn dé ni ẹ̀dàbà làkòtàbà ọ̀rọ̀ olúwa jáde lọ́sọ̀ọ́ ìwí pé hmm. gbogbo ìbòjú tí sàtánì tí ayé ti fi bò ayé rẹ lónìí èmi bẹ jésù lórúkọ jésù iná ọlọ́run kó fàyà dànù. àmín jésù. ọ̀rọ̀ láti òkè wá. ọ̀rọ̀ látòkè wá. ọ̀rọ̀ láti òkè wá ọ̀rọ̀ ọlọ́run ni kò ń ṣe ọ̀rọ̀ ènìyàn ohun tó bá bá ti jẹ́ ọ̀rọ̀ ọlọ́run tí ò kì í ṣe ènìyàn mm. ènìyàn ló lè san nǹkan kó mm. padà kó tún ní kò rí bẹ́ẹ̀ mọ́ eléyìí ò ń ṣe tọ́lọ́run hmm. ó ní sọ kìkì ọ̀rọ̀ kan hmm. ọ̀rọ̀ ẹyọ kan pé ọmọ ọ̀dọ̀ òun ó lóun mọ̀ pé ó máa ní ìmúláradá hmm. àti ọlá ọ̀rọ̀ ẹyọ kan ó ti tó láti tú ìlú ìṣe. ọ̀rọ̀ ẹyọ kan ó ti tó láti sọ ọ̀wọ́n di ńlá tó bá torí àkókò tó bá di next week màá máa sọ. So nípa wòlíì kan hmm. tó sọ yìí pé ní ìwòye ọ̀la hmm. ní ọ̀rọ̀ ẹyọ kan ni hmm. ọ̀rọ̀ ẹyọ kan kíkí ọ̀rọ̀ ni àṣì ọ̀rọ̀ ni ọ̀rọ̀ ẹyọ kan ó change ó turn around things ẹgbẹ́ eléyìí ọ̀rọ̀ yìí rẹ̀ láà lọ́sọ̀ yìí gbogbo gbogbo tó dàbí pé kò fohùn rẹ̀ nínú ayé ẹ̀ ohun gbogbo tó o ti ń ṣe ẹlòmíì bó ṣe ń ṣe rise and fall ni every year ó máa máa try ó dẹ̀ ń gbìyànjú ó ń sáré ó ń làkàkà ẹlòmíì á ti jáde látago mẹ́fà láta ìdájí òun eh. ló máa wọlé gbẹ̀yìn eh. tó bá tún dé kò rí nǹkan náà kò sí nǹkan náà ni àwa eh. dàbí pé kò mọ̀ ọ́ ṣe kò ń ṣe pé kò mọ̀ ọ́ ṣe hmm. ó nídìí ọ̀rọ̀ ó nídìí ọ̀rọ̀ látòkè wá hmm. ọ̀rọ̀ kan nílò láti jáde sáyé ẹ̀ láti ṣe àwọn àtúnṣe nínú ayé ẹ̀ ọ̀rọ̀ yẹn jáde báyìí hmm. gbogbo ẹ̀yin tẹ̀ ń rí mi wò níbi gbogbo tó ti wò mí àṣẹ ọ̀rọ̀ olúwa jáde ohun gbogbo tí ò jẹ́ kó rí ẹ̀tọ́ rẹ gbà ohun gbogbo tó ń fi àkókò àti ìgbà rẹ ṣòfò èmi bẹ̀ jésù ní wákàtí ọ̀wọ̀ yìí mm. lórúkọ jésù iná ọ̀run kó jó wọn dànù. ah mi jésù. nítorí àkókò àǹtí ọlá ẹ máa gbọ́ ọ̀rọ̀ olúwa ni mm. ó ní ní àtètèkọ́ṣe ni ọlọ́run dá ọ̀run òun mm. ayé ayé sì wà ní júùjú ayé ènìyàn wà ní júùjú nígbà tí ò sọ̀rọ̀ ọ̀rọ̀ olúwa ló lè hmm. tú ayé èèyàn ṣe hmm. kí ni hmm. wọ́n ń pè ní jújú wàhálà ìdààmú àléèbá àṣeèrí kéèyàn ṣe ṣe ṣe ṣe kó má lè jẹ nǹkan tó ń hun nǹkan tó ń pè ní jújú ni ẹ̀ àìsàn nínú ayé èèyàn jújú ni ẹlòmíì ó ti dàgbà títí ó ti tó lọ́kọ kò rọ́kọ Juju ni àgbàlagbà ó ti tó láya kò láya jújú ni èèyàn tó ti wà ń lé ọkọ for ten fifteen twenty years kò hmm. rọmọ bí jújú ni ayé nílò ọ̀rọ̀ hmm ẹni tó ti graduate ní university for so many years àìmọye interview ló ti ṣe kò ríṣẹ́ jòjò ní ayé ẹ̀ nílò ọ̀rọ̀ ah, àṣẹ jáde láàárọ̀ yìí eh, ọ̀rọ̀ olúwa ni látòní lọ kí ni nǹkan tí ayé fi ń gun ayé rẹ eh, kí ni ayé fi ń gun ayé rẹ hmm. àṣẹ ọ̀rọ̀ jáde lónìí ọ̀rọ̀ ọlọ́run ó yí padà. Ah, mi jésù. Eh bẹ́ẹ̀ ni sà ọ̀rọ̀ ni ọjọ́ ti pẹ́ tí anna ti ń lọ sí ṣílò bẹ́ẹ̀ ni bàbá ṣùgbọ́n lọ́dún yẹn mm. ọ̀rọ̀ jáde látẹnu Élì ọ̀rọ̀ jáde látẹnu ó jáde mm. látẹnu Élì mm. ó ti pẹ́ tó ti ń lọ ṣílò ọjọ́ ti pẹ́ àìmọye ṣílò ló ti lọ ṣùgbọ́n ní ṣílò ọdún yẹn Élì sọ yìí pé ah, kí ló wá ń ṣe wọ ọmọ obìnrin ó wá mutí ṣerú àkókò yìí ló mú ọkọ mutí anna sọ yìí òun ò mutí o ẹ̀dùn ọkàn òun lòun bọ ọlọ́run sọ eh, ẹnì wa ni òkè tó bá rí bẹ́ẹ̀ ó wá fi àṣẹ sí pé ní ìwòye àmọ́dún ẹgbẹ́ eléyìí gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti ń wojú ọlọ́run ah. fún ọjọ́ tó ti pẹ́ èmi ò fẹ́ mọ̀ tó bá hmm. ṣe ṣe ìyá wa Sarah yes sir ó ó break protocol hmm. pé wọ́n ń pè nǹkan kan ní monopause hmm. pé ó ti kọjá ó ti kọjá ọjọ́ tó ọjọ́ tó lè bímọ ṣùgbọ́n àṣẹ ọ̀rọ̀ eh, àwọn wo àwọn áńgẹ́lì yẹn wọ́n bẹ́ẹ̀ wò wọ́n wá sọ fún yín pé wò ní ìwòye àmọ́dún hmm, ọ̀rọ̀ ni ọ̀rọ̀ ni ní ìwòye àmọ́dún ọ̀rọ̀ ni ah, ọ̀rọ̀ Ọlọ́run jáde láàárọ̀ yìí gbogbo àwọn tó ní ìgbàgbọ́ tó ń gbóhùn mi lọ́sọ̀ yìí òun ni wípé èmi ò mọ ibi tí ayé rẹ ti nílò ọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ yẹn jáde báyìí lórúkọ Jésù ó lọ ṣe àtúnṣe. àmì Jésù. ọ̀rọ̀ Ọlọ́run ni. ọ̀rọ̀ Ọlọ́run ni. Ana, mm. ayé ẹ̀ yí padà lọ́dún yẹn ó yí padà lọ́gán lọ́gán ni lọ́gán tí ọ̀rọ̀ yẹn jáde mm. ayé ẹ̀ yí padà lọ́dún yẹn níbo ni ayé rẹ ti nílò ìyípadà abíyèsí o níbo ni ayé rẹ ti nílò ìyípadà pẹ̀lú àṣì ọ̀rọ̀ lọ́sàn yìí mm. lórúkọ Jésù ó yá kó gbà àmín Jésù kó gbà ìyípadà àmín Jésù kó gbà ìyípadà àmín Jésù ọ̀rọ̀ láti òkè wá hmm. ilé òdèdè sọ̀rọ̀ nítorí pé àkókò yẹn hmm. ọlọ́run gba ẹnu ẹ̀ sọ̀rọ̀ ọlọ́run gba ẹnu ẹ̀ sọ̀rọ̀ ọlọ́run gba ẹnu ẹ̀ sọ̀rọ̀ ní wákàtí ọ̀wọ̀ yìí ọlọ́run gbẹ́nu mi sọ̀rọ̀ fún ẹ wípé nínú agijù tí sàtáàni fi ayé rẹ sí hmm. ọ̀rọ̀ olúwa mú ẹ jáde kúrò níbẹ̀. àmì jésù. nínú òkùnkùn tí sàtáàni fi ayé rẹ sí hmm. ọ̀rọ̀ ọlọ́run ó tàn ẹ̀ mọ́lẹ̀ síbẹ̀. àmì jésù. jẹ́ ọlọ́run sì ní jẹ́ kí ìmọ̀ ó rí wípé juuju yìí hmm. ó máa dá wàhálà alẹ̀. bẹ́ẹ̀ ó wà ní òkè ìwọ juuju ìwọ òkùnkùn mm. ni ò jẹ́ kí ayé kó ní ìmọ́lẹ̀ ó sì sọ̀rọ̀ bíbélì ni pé ọlọ́run sì sọ̀rọ̀ hmm. ó wí pé jẹ́ kí ìmọ́lẹ̀ kí ó wà ọ̀rọ̀ ni hmm. jẹ́ kí ìmọ́lẹ̀ let there be light hmm. jẹ́ kí ìmọ́lẹ̀ bíbélì sọ pé ìmọ́lẹ̀ sì ṣe kí ni ìmọ́lẹ̀ sì wà ojú ẹsẹ̀ no argument. Mm, mm orílẹ̀-èdè ló máa ní àwọn sẹ́nẹ̀tì jókòó mm. àwọn kinní kan jókòó wọ́n ń gbélé ìyẹ̀wò mm. wọ́n ń ṣe pé kinní no ọ̀rọ̀ hmm. ọlọ́run ò ní ìdìpọ̀ ń gbé yẹ̀wò hmm. bó bá ṣe jáde bẹ́ẹ̀ ló ṣe ń lọ hmm, bó bá ṣe sọ bẹ́ẹ̀ ó ní jẹ́ kí ìmọ́lẹ̀ kó wà immediately ìmọ́lẹ̀ dẹ̀ ṣe kinní ìmọ́lẹ̀ wà kàbákò tábà mo sọ sí ayé gbogbo ẹni tí òkùnkùn ń darí ayé rẹ̀ láti ìsìn lọ ó yẹ ayé rẹ̀ kó gba ìmọ́lẹ̀ olúwa. ó ní ìmọ́lẹ̀ dé o. òkùnkùn pàràdà àṣẹ jáde mm. báyìí mm. níbikíbi tí òkùnkùn tó ti ń darí ayé rẹ lórúkọ jésù ìmọ́lẹ̀ ọlọ́run kó wọ bẹ̀. jésù. ó mm. ọ̀rọ̀ rẹ̀ sì mú wa èyí ni ọ̀rọ̀ olúwa èmi sọ ọ̀rọ̀ olúwa gbogbo ayé àwọn ènìyàn to know maybe nigeria ló wà maybe wherever you are eh. kò sí ọ̀rọ̀ olúwa ò pé ọ̀nà ọ̀rọ̀ olúwo nílò pé ọ̀rọ̀ jù kò síbi tí ọ̀rọ̀ olúwo ò ti lè bàyàn hmm. níbikíbi tó wà lórí àìsàn lórí ibùsùn àìsàn tó wà nínú ìrora tó wà nínú ìrònú tó wà ọ̀rọ̀ jáde báyìí hmm. lórúkọ jésù ó yẹ gba ìṣẹ́gun. àmì jésù. àjọlá yes sir lọ́sẹ̀ tó ń bọ̀ bẹ́ẹ̀ni máa sọ nǹkan tí ọ̀rọ̀ ń ṣe fún yín. bẹ́ẹ̀ni sà ọlọ́run ló ń sọ ọ̀rọ̀ eléyìí báyìí hmm màá wá sọ àwọn tí ọlọ́run lò tí ọ̀rọ̀ tó gbénu wọn tó fọ wọn ọlọ́run hmm, hmm, hmm. mo gbàdúà lọ́sẹ̀ tó ń o. Ah, mo gbàdúà gbogbo ẹ̀yin tẹ́ ń lọ lọ́sẹ̀ yìí ọ̀sẹ̀ yìí ìrìn àjò tó máa rìn lọ́sẹ̀ yìí mo gbàdúà ìmọ́lẹ̀ ọlọ́run ó máa tọ̀ mọ́lẹ̀ fún ẹ. ó sọ nínú ìwé àìsáyà forty five ó ní sí sáírù ẹni tí mo di ọwọ́ ọ̀tún rẹ̀ mú mm. nígbà tọ́lọ́run bá ti di ọwọ́ ètò ènìyàn mú mm. òun ló máa máa tó ẹ láti wó ibi gíga láti fi àwọn àṣírí ibi ìkọ̀kọ̀ olóhùn mm. yóò sì àṣẹ jáde bó o ti ń jáde lọ́sẹ̀ gbogbo àwọn àṣírí ibi ìkọ̀kọ̀ àwọn àṣírí ibi ìkọ̀kọ̀ àwọn ogun tó ń jayé rẹ àwọn nǹkan tó rí lórúkọ Jésù Ọlọ́run máa fi wọ̀n ẹ́ ọ̀rọ̀ Olúwa ni yóò dára fún ẹ lọ́sẹ̀ yìí gbogbo mm. nǹkan tó o bá ti dáwọ́lé lórúkọ Jésù ó máa ṣàṣeyọrí gbogbo ibi tí Sátánì ti dá ẹ dúró eh. èmi fọwọn ọ̀rọ̀ eh. ọ̀rọ̀ àṣẹ eh. lórúkọ Jésù ó yá tẹ̀síwájú lẹ́ni mm. ogun ayé rẹ ó dópin next week mm. ká ẹ ṣeun bàbá wa ẹ kú iṣẹ́ olúwa ẹ kú iṣẹ́ ìránṣẹ́ Ọlọ́run àtúbọ̀ máa san agbára yín dọ̀tun lágbára Ọlọ́run ẹ kéètò àdí pé ẹ máa dágbére tán pátápátá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n fẹ́ bá yín sọ̀rọ̀ hmm. ẹ jẹ́ ká gbọ́ àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín àti social media handle yín ká hmm. máa fi yẹn dágbére náà. ẹ ẹ lè kàn sí mi ní orí oh eight oh three three six zero seven one zero four ẹ pè lẹ́ẹ̀kan sí. o oh eight o oh three three hmm. six zero seven one zero four tẹ́ ẹ bá sì fẹ́ pàdé bàbá wa lórí àwọn ẹ̀rọ Facebook nǹkan nǹkan mm. ọ̀rọ̀ àṣẹ ọ̀rọ̀ mm. àṣẹ kẹ wá gbogbo ẹ̀ lọ mm. ẹ ṣeun àmì òróró yóò máa pọ̀ sí i láṣẹ ọlọ́run ọba ó dá mi lójú pé gbogbo yín tẹ́ darapọ̀ mọ́ alẹ́ ní ogúnṣẹ́ ìdèjà nítorí pé gbogbo ògbùnkún tèmi rí gbà mo mú un lọ lé báyìí lọ́gán tí ogun ayé tèmi gbọ́ ọ̀rọ̀ láti òkè wá níṣẹ́ ló fi ẹsẹ̀ fẹ́ a yín lọ́sẹ̀ tó ń bọ̀ lásìkò kan náà ó dàbọ̀ ó dìgbà kan náà ire o. Mm